darí òun ọ̀run. olúmọ̀mí ọmọ àjíkọ̀ ejò. kúrúdúkúrú àbójúlẹ̀gbẹ́ alẹ́ àpàdé àkọ́. àsìkò ti tó fún ọ láti padà sáàrin wa. Ah! ayé ìyá mi ọlọmọ bí n bọ́ fún ọmọdébìnrin ẹ bá ń fa gbàgbọ́. ó ti wọlé àgbọn. àgbọn tó o sì wọlé rẹ yóò ta ọ. bí ẹdùbù mi ń wájú wọn mọ bí ẹdùbù mi lẹ́yìn wọn pa wọn ṣé mo níbi tí ọba bepo sí a kì í sọ̀kò síbẹ̀ kí ló tó ṣé o fẹ́ dépo nù pátá ni. kábíyèsí bíi ti bọ̀. mo fẹ́ kó àṣejẹun ajé sí ọ́ mo fẹ́ fẹ́ gbogbo àwọn àgbàlagbà jù ọ́. ẹlẹ́rìí ọba àkóso sọ́ọ̀kiri làdí lọ làdí ìgbà kábí sẹ́nu mọ̀. asáré tètè yìí lù ká lórúkọ náà gbé ẹ̀yìn ìyá mi ò tó. làwọn ọmọ wọlé alátọ́jú èmi lábẹ́ sẹ́kẹ́lẹ́ dá wọn nílùú abẹ́nú. ọ̀hún ló gbọ́sọ́ ni kó lọ́ọ̀rẹ́ jẹ nímọ̀ rẹ̀ ọ̀rọ̀ ṣe fúnlẹ̀ ó lè fọwọ́ sọ. irọ́ lọ pa. bàbá ń kìlọ̀ fún bàbá rẹ̀ kọ́ wí fún níbi títí yìí gbọ́. india lọ́wọ́ ní ìlú yìí o bàbá kọ̀ tí ò bá jáwọ́ ìwọ́ tó ọjọ́ mọ́ rẹ̀ yìí gan-an ńlá fi palẹ̀kùn. orí àlè inú lásán ni ti láǹkọ̀kọ̀. bọ́ọ̀ báyìí jẹ́ kí inú ó bí mi jù bí mo ti wà yìí ọ sì wọlé láàyè. irọ́ ni ṣẹ̀kẹ̀rẹ̀ ni mí bẹ́ẹ̀ bá lù mí nífun mú pọ̀ tínú mi lẹ̀. ọkọ kódà o tún fẹnu họra. Ah! mo fún ọ ní ọrún lónìí orí àpèrè tó jókòó sí tó o bá kúrò ń bẹ ọ fẹnu fẹ́ra bí abẹ́bẹ́. ṣé n tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni wípé kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà láti fi yọ ọba ọ̀nà gbolúkọ lórí tẹ̀ni àbí bó. ẹni bá mà ti wáyé olú ìnàbù òun náà ni ó mà ti lọ rẹ o. gbogbo àwọn tó ń wó ohun ikú ni wọ́n wọ́n ìsàrùn. lọ́dọ̀ olúgbòso mo kọ́ṣẹ́ mo mọ̀ ni. ẹ̀mí rẹ tó kọ́ tó filẹ̀ lákọ̀ọ́kọ́ òun la fẹ́ gbà lọ́wọ́ rẹ. Ah! Woman, ayé ayé ká ọmọ ayé mi o. ẹni dúró tolúwa kò ní jòkun òfó kí láyé jámọ́ òmùlẹ̀ mọ́fó agbètí wọ lókun lẹ́lẹ́wà ní kòrófó. maria dé ìdánwò màrè o kí ni sírátìlì mùsẹ̀kì àfinimọ̀nà lolúwa o kí ni bákanrin ìkan àtẹ̀fún kan. ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi o ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ mẹ́nìkan ìdánwò mẹ́nìkan ló bá di ewu ewu ìdánwò.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àwọn wo nù á ah! Hafiz Nurudeen ọ̀yà ẹ̀mí lè jẹ́ bọ́ta ọ̀yà competition kẹ́yìn náà ọ̀yà Hafiz ọ̀yà. wọ́n ní kẹ́yìn náà kà á ikra min albidaya. kò ní lè ká ọ̀yá ìwọ nuru ọ̀yá gbé. ikra. àwùsù mi láàyè mínà ṣàìtánì ọ̀rọ̀ gbogbo yìí wá ṣe lórí alábàáhùn tí yín níjọ́ kan bọ́n ló ń parọ́ ẹ̀yin ni bọ́n ló ń jalè ẹ̀yin ni kẹdáwó lè kéwú ẹ̀ nídá kẹraṣọ léèwé ẹ̀ nírà ẹ̀ tún wá ń fi tiyín ẹ̀ fi ń dí àwọn ọmọ tí wọ́n ń ṣeun dáadáa ẹ̀ tún ń fi dí wọn lọ́wọ́. kí ló ń ṣe yín ah, ah. ṣé bẹ́ẹ̀ náà lẹ bàjẹ́ tó èyí kéwú tá à ń kọ́ yín ẹ̀ mọ̀ nǹkan kan láti jọ yìí. ẹ bára yín dá sọ́wọ́ ẹ dákun ẹ palẹ̀ mọ́ jàre. ṣàìtàlẹ̀ yá kí ni ṣe ya ìdánwò màá ní. àìlò mẹ́ta alẹ́ yá kà ìdánwò. àìlè kábúrẹ́ kìjọ sàlẹ̀ ìdánwò màá ní yó. àìlè láyé ayé ká ọmọ ayé ni o. lóru ah, ṣèbálẹ̀ kò lè lọ wà ni lóru. táwọn ah. kí lọ jẹ tó ń sun kìí ẹyẹ gbogbo ẹni bá ti jẹun gbọ́dọ̀ sùn àmì àlàáfíà ni. àmì àlàáfíà ni. sọ mm. ọ wá gbọwọ rẹ ni sọ ni lọ lélẹ kéwú ni. Ah, èmi ò lọ lé kéwú lé ni. kí ló dé. ah <laughs> n pọ̀ sórí pé òsì òsè ṣe ẹ̀sìn ìdánwò wí òótọ́ ọ̀rọ̀ ni ọkàn mi ò síbi kéwú tán kọ́ wa. gbogbo àwọn àfa àgbà náà ibì kan náà ti bẹ̀rẹ̀ pọ́pẹ́ bóyá náà nìsín yóò yé wa tí ẹ kàn ní pé ìwọ máa ń fọkàn sí. mo ń fọkàn sí ọkàn mi ò ní sí bẹ́ẹ̀ ni torí bó ṣe rí kò sówó ń bẹ́ẹ̀ agbóhùnjẹ láàárọ̀ a ní rí tọ̀sán gbà tún ìwà la máa ń ṣe ìyẹn gan tó lọ́tọ̀ gbogbo ọmọ yìí kìtàjọ ń kéwu torí pé wọ́n rówó jẹ́ gbàdédé bó máa ń fáyà bí wàá tán àtàlẹ́bìjọ lọ́lé kéwu inú mi máa ń dùn ni báwọn bá ti ń kọ́ wa ń kéwú tó bá ti ń pe sùnkún ṣe ìsádà lọ́kàn tèmi máa wá. ẹ wò ó nóró sórí gbogbo nǹkan tó ń sọ kéde pé kò ṣẹlẹ̀ sọ́dọ̀ tèmi náà ṣùgbọ́n yá gba kádàrà bóyá ọba pẹ́ gba kádàrà yá gba kodoro. o ṣe o ṣe mr firiti mo gbọ́ kádàrà firiti sọ́gbò tọrọ ọbẹ̀ yẹn ti ń fo bímú gàrí onísàbàtà ni àbí gbàǹjà èwo làpẹ́ lórí rẹ mẹ́ àlọ́ sí kò ṣe é sẹ́sìn. o tó sọ ó yé mi tí n bá ní kò yé mi rọ mo pa dákun kí wàá lọ́nà àbáyọ. <laughs> ọ̀nà mo rò ó mójú báyìí ni bó ṣe gbé wá fún mi nù sórí wọn bá kéwú tá a mọ ó tó wá jẹun àwọn yẹn kú ti mọ aláàfáà ládùúgbò akẹ́bẹ̀sí wọn yà wọn sọ́ọ̀bù mi ní méjì ó ti tán bá a ṣe mọ ṣàdúrà fún ẹnu owó dé dàpọ̀ fẹ́ rí sọ díẹ̀ o. Ah, ọpọlọ wa. pé ẹ ká máa lọ sọ́ọ̀bù kí ká máa ṣàdúrà fún wọn wọ́n sì máa fún wa lówó. ìyẹn ló kéré jù owó bá dé. èmi mo mọ̀ pé ọgbọ́n. Ah, ọpọlọ wa ẹlẹ́ ń rí ọgbẹ́ tó ní làákàyè. èèyàn gbọ́dọ̀ kọ́là kó tó lọ́gbọ̀n ìyá méjì gbọ́dọ̀ jẹ yàn. ọ̀dà òkú làákàyè níbo láwọn abẹ́rẹ́. ó dájọ́ sí sàrà kò sígbà tí wọ́n àkàmọ̀ nǹkan tá à ń ṣe o. ọ̀gá ń dibẹ̀. ẹ èmi plana nkọ. ẹ̀sọ́ wa mọ̀ kéwù tó mi ni. a ah, mo mọ̀ mọ̀ kéwù. tọ́ba ń gbà ní ekun mu. takasu. alakumu sakakumu. ọ̀rọ̀ ti yẹ. o pé dáadáa. ìsìnkú ni nísìnyí ejò tó pápọ̀ lọ́ọ̀mì kò ní nísìnyí àwọn ọ̀tá yìí wọ́n ní nísìnyí ẹkún sẹyà Ọlọ́run níjọ bàjẹ́ fún yín o àmínà ògùn Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń dán tẹ ń lùkù dáadáa yìí ẹwà yín ò ní dìbàjẹ́ àwọn ọkùnrin alágbèédá àwọn ọkùnrin tí máa ń lọyàn lálẹ́ pàtì wọn ní dọdọ yín o àmínà yẹn lọdọ lọ bẹ́ẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ òwò yìí yóò di nílá pẹ̀lú ìṣòro tí wọn máa ń dé bẹ̀dá tí mo fi sọ̀rọ̀ ẹ lẹ̀ tí ó wàá lọ gba ilé sí allen junction kò ní débà yín o àmínà yẹn lọ wàhálà tí máa ń dé ní ojú bóyá tẹ bá ń padà bọ̀ ah. owó ńláńlá mo ní lọ́wọ́ báyìí. Ah, kí lẹ́yìn ọmọ. owó ńláńlá mo ní lọ́wọ́ báyìí. ẹ gbọ́ ẹ gbọ́ nàájà wa ah, ẹ̀yin ọmọ wípé bọ́wọ́ bá ṣe gara sí làdúrà ṣe gara ni. bó ṣe rí nu. ẹ ti fún wa ní nǹkan kan àti sàdúrà lẹ́bi lẹ́bi ẹni eh. tẹ bá tún wá fún wa ní ní látẹ ló ń bẹ lọ́wọ́ ní ìsìn ẹ mọ̀ pé eh. àbádùn àtúnwá yìí ṣe. ti yé mi ẹ sì máa lọ náà ní tẹ bá ń padà bọ̀ máa wo nǹkan tí mo lè ṣe. ọ̀dà màmá bí ẹ bẹ́ẹ̀ bá ṣe ní kò sí nǹkan kan lẹ̀ náà nísìn bó jẹ́ ìtẹ́ ń ṣeun ẹ bá wa wá káàká fún kára kọ́dà kọ́mọ lẹ́yìn inú bọ́jọ́ lọ́fọ̀ ọ̀rọ̀ á jẹ́. ọ̀dà ìgbà tẹ bá fi bá ń padà bọ̀ á ti délẹ̀. alájà sáwọ́dí. Salaam alaikum. Alaikum salam. Ah, ah. Salaam alaikum. Alaikum salam. Ẹ̀rọ alájà. Ẹ lẹ́ bàbá mi. Ẹ̀kọ́ àpọ́nlé. Oh. Ọlọ́njẹ́ á rí yín pẹ́ o. Àmín. Nǹkan oníṣe yín. Àmín na yàlla. Wájú onídìí bàjẹ́. Àmín na yàlla. Torí wẹ̀ fojú péré wẹ̀ yé wa sí. Ọlọ́run yẹ yín sí. Àmín na yàlla. Owó yẹn wọn ní bàjẹ́ o. Àmín. Sáwọ́dì ti bẹ́sẹ̀ àìní bẹ́ẹ̀ mọ́ kò ní jẹ́ di sáwọ́dì. Àmín na yàlla. Àmín. Bismillahir rahmanir rahim. Inna àti iná ọ̀kadà kausara fasali rabbika wal anna shali akawali amin amin ya mama wa ẹni bínú oyin ya bí mọ méje ó tó lè wọnú méjì pa àdé ọrùn wọnú méjì pa àwọn tó fi wáyé méjì pa ọkàn tó kù wá gómìnà ẹni bínú mama amin bẹ́ẹ̀ni ẹ tó bá nínú ọmọ rẹ yàn Ọlọ́run nínú ẹyà wọn. ẹ ẹ fi ṣe owó àdúrà. Ah, ah, ẹ ṣe o ẹ tún lọ́wọ́ sí wa <laughs> pẹ̀lú ògùn ọ̀rọ̀ owó ní wọn yín. àmín nàyàlá. ẹ ṣe wá ń lọ sọ yìí àtàjẹ yóò jà. àmín àpamọ́wọ́ owó. àmín olùkọ́jú òní wo yín o. àmín nàyàlá sálàlá wa rẹ wọn sọ. ẹ ṣeun ẹ ṣeun o. àwọn làwọn mú olójú. <laughs> ẹ ṣeun àmín ẹ ṣeun ó <laughs> dá ẹ lẹ ẹ ṣeun o. Hey lọ́bọ̀ kìíní máa ṣe ẹjọ́ báwo pé ilé náà yóò mú ṣe lẹ́nu ẹ ẹ mọ owó epo ti bàbá. Salamu alaikum. ẹ lẹ́ màmá ẹ bọ́ra dé náà. ẹ tún ti dé. jíde jíde padà. èmi rò bóyá torí pé mo ní mi ò lówó tí mo fẹ́ fún yín lẹ̀ lẹ́ ṣe bínú lọ tẹ́lẹ̀. àbínú kẹ̀. tàtó bó bínú tẹ́rí alájà sáúdí tẹ̀ ń wò a máa ń ṣàdúrà fún ọjọ́ sunday sunday àwa aráyè lọ ní sunday tó kọjá nínú ti àjẹkùn wọn mọ̀ pé alọ́ọ̀sẹ̀ kó mọ́ ni o alájì oscar ló bímọ lọ́ọ̀sẹ̀ kó mọ́ rẹ̀. ẹ má bínú pókè. Ah, ọlọ́run jọba àjẹ fún yín. àtàgbé yóò já o. gbogbo tẹ́ ẹ fẹ́ lolúwa ti gbọ́ èlé tí ìgbà òye làlàwùrà sátì àṣà ìsìn kò má bàjẹ́ ọpẹ́. ọgbọ́dọ̀ pọ̀ mọ́ mi òde eh. mẹ́ta la lọ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n òde eh, ẹlẹ́ẹ̀kẹta eh. ah, mọ́ mi nígbà mo délé olówó yìí mhm. kí n má parọ́ fún yín mo gbọ́dọ̀ lówó. Ah, ó lọ́lá ó lówó. mo gbọ́dọ̀ lọ́lá mm, ṣé nígbà àkọ́kọ́ wọlé o mo wá fi àyà kan ti àdúrà mi hmm. pé ah mo gbọ́dọ̀ jẹ́ èèyàn láyé. ó jẹ́ èèyàn ah, ọ̀rọ̀ mi. arákùnrin mọ̀ ló lọ o ọmọ ló lọ o tí ó bá ẹlẹ́ẹ̀kejì yọjà alákẹta ní òrùta wà yìí. bẹ́ẹ̀ ni ṣe nígbà wa wọnú ilé o eh. èyí tí ń fẹ́ sí mi tí ẹ bá ṣe fẹ́ ìfẹ́ yín tí mo ní àti ìfẹ́ àfa mi mo fẹ́ eh. lè mọ tẹ́lẹ̀ àfa kó mẹ́ o ah. ilé tutù eh, ẹ rí padà mi jọlọ. Ah, mo rí bẹ́ẹ̀. ó yàtọ̀ sígbà tí mo kó lé láàárọ̀ <laughs> ó yẹ máa gbélé olówó ni ah. <laughs> ìtẹ́nu mi wá lù sí ni pé olówó nǹkan mo rí ìsì hmm. náwó wà fáà mi báyìí bẹ́ẹ̀ ni náwó fáà wà náà tàjọ mọ́ ní kéwà. tó wù rẹ ṣe pọ̀ báyìí ó ti dábàá wàá ibi àfa rẹ ibẹ̀ náà ni o dúró dé o mọ́rìn jìnnà o so gbọ́. ẹkún kò wọn kọjá yàrá. Ah, ṣé kí n bọ àgbo ní ẹ jẹ́ kó dání ẹ mọ̀ pé mi mo lè bèrè ní ìsìn kẹ́ni kẹ́ni ẹ̀ mọ̀ bí ẹ kó sí mọ́. bèrè pé kí ni yá ń bọ̀ kó dání ẹ jẹ́ bọ̀ kó dání. ọ̀rẹ́ dẹgbẹ́. àtúmọ̀ ṣe wà ní gbogbo ilé èmi ò bá mú wá lábàá gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ kékeré tèmi mi ò bá ní fún nǹkan tí a fẹ́ ṣe yìí kí gbogbo wa ká dá hundred hundred thousand. hundred thousand. ó ti pọ̀ jù. Ah, ah. àǹtí ó ti pọ̀ jù ẹ jọ. èló ni ká dá o. I wonder. ó tó ló sọ gbogbo alábọ bílù ṣe eré ló bá ní ká dá fifty fifty thousand ah, naira. fifty thousand ẹni sùúrù ó rẹ̀ pé Ah, I understand you I fẹ́ ṣe. It's our first year anniversary. Ah, ah she rú ẹ̀ first anniversary tá a máa ṣe yìí. Tẹ̀lé mọ kálíbà wa èèyàn tá a wà nínú ẹgbẹ́ yìí. Ẹ jọ ẹ jẹ́ ká ka yẹn wa. Ká wá ní kí èèyàn kọ̀ọ̀kan fifty k. Ṣé mo yẹ tó máa jẹ́ ṣá? Ah. Ẹ mọ orú nǹkan tá a fẹ́ ṣe. A kò lè just anything. Ọ̀rẹ́ dẹgbẹ́. Àṣùwọ̀n she wá ní. Àtọ̀tún àtòsì ẹ má jẹ́ ká máa gbọ̀rọ̀ yìí bí ẹni gbagba ọtí o ẹni tó dárin òṣì dá o ẹni tó gbé náà òṣì gbé ẹ jẹ́ ká ṣe bá a máa ní láti share envelope síta fáwọn èèyàn so tá bá ti wá gbà padà oyè tá bá ti rí la máa lè fi mọ oyè tó kù tá a máa dá sí. nice idea mo like idea tẹ mo wá ẹ mo máa speak bàbá ẹgbẹ́ wa so mo máa sọ fún wọn kọta conclude sí so nǹkan tó bá lè ṣe fún wa mo máa jẹ́ kí gbogbo ilé mọ̀. olórí nípa ọ̀rọ̀ envelope tẹ̀lé sọ yẹn ẹ jẹ́ kó tètè ṣe kíákíá ká lè mọ̀ bá ṣe máa pín. Kúdí ọ̀rọ̀ ló gbọ́ yẹn o. mo ti rí ẹni tó bá wọn ṣe ó dẹ̀ ti ní weekend ó nà ọ̀rẹ́dì. ok no problem. ọ̀rẹ́dẹ̀gbẹ́. Mm okay. Ah, honey. Láti èkó ń dẹ̀gbá fi mí sílẹ̀ sí living room. Mo ṣàmọ̀ pé mo ní mò ń ṣe àwọn iṣẹ́ kan lọ́wọ́ gbogbo àwọn messages material mo láti máa reply wọn. Bẹ́ẹ̀ náà ni mo ti ń ro. I know, but ó yẹ kó mo pé mo ti máa mí ìṣe mo ń lọ mo ń bọ̀ ló sọ. Sọ̀rí ẹ̀ má bínú ṣùgbọ́n má bínú. Mm. Báwo ni ṣé bébí mi ṣe ń kéèkì? òun kan ti miss ẹ ó ti miss oh, dadi. Mm, mm, mm, ó ti miss dadi sórí <laughs> mo fẹ́ sọ ní kọ̀ọ̀fẹ́ sọ máa ń sọ fún ẹ lóru mi ì mọ bó ṣe máa ń ṣe wàá kàn fẹ́ máa dẹ̀yà délẹ̀ òun dẹ̀yà délẹ̀ náà màmá ṣe àsókè màmá ṣe àsókè màmá kó dẹ̀gbẹ́ màmá ní ara ò dẹ̀gbẹ́ kó dáná. bèbí ó yẹ kó mọ̀ pé ó ní position tí mo lè wà kó ju ọmọ ẹ má lọ dà ní àbí fẹ́ kéjẹ ẹ̀rọ sí lójú. ẹ̀kọ́ tí mò ń tọ́ láti sọ fún ẹ gangan nìyẹn. tó bá ti ń ṣe àsókè jù ẹ̀jẹ̀ máa ń bọ́ sójú ọmọ ni. ẹ bọ̀ mo máa ń àjọ. ẹ náà mo bá dé àjọ sí ẹ ní àjọ sí <laughs> <laughs> <laughs> báwo ṣáà dé everything. yeah. how far ṣe. Eh? ó ti pípé àwọn kìnìún yẹn rẹ̀ fún mi tán. má sọ fún mi pé ebi ti ń pẹ o. ṣó fẹ́ mm-hmm. in fact bó mo yẹn ṣiṣẹ́ nínú ilé yẹn mo ti ń feel hungry. Eh, bó ìgbà wo la ṣe jẹ breakfast. ah look at your time now I jẹ breakfast ní nǹkan bíi ten. Mm-hmm wo time nsìn. yeah mo mọ̀ pé four ti lu bọ́ èmi gan ló yẹ kí bí máa pa because àwa méjì la jọ ń jẹ ti tèmi. ẹ̀yin méjì lẹ jẹ ti yín. ṣé o rántí pé èmi tí mo jẹ́ bàbá yín méjèèjì torí bàbá ni mo jẹ́ fẹ́ bàbá mi jẹ́ fún bébì mi ṣé o mọ̀ nǹkan tí mi náà ṣe lóru. ah baby eh? ok fine kí ló fẹ́ jẹ. Um, bá mi try prepare sẹ̀mú sórí ẹ̀fọ́ tó ṣe lánàá ẹ̀ mhm. èyí tó slice àwọn ẹja sí tó kó ewu mhm. yẹn sí kó bá mi pípẹ́. mo mọ̀ pé o like ẹ̀ <laughs> and baby mhm. kó má jẹ́ ẹ̀fọ́ yẹn gan anything tó bá ní kí n gúnyán báyìí gan má gún fún. irọ́ irọ́ irọ́ má gúnyán kọ̀ọ̀kan mi fẹ́ o <laughs> mọ̀ pé nǹkan tó ń ṣe fún mi ló ń jẹ́ káwọn ọ̀rẹ́ mi kó máa rí mi wá ní ah, ọ̀gbẹ́ni ìyàwó ẹ̀ máa ń tọ́jú ẹ̀ o mi máa ń dùn pẹ̀lú máa ń everything. same way I'm already not náà ṣe envy mi cause anyway, tomorrow máa lọ will call me. alright darling ah but baby eh? tí n kitchen sí pé kí n prepare oúnjẹ fún ẹ mm. ok títí four thirty five mm. màá Rose, sẹ́mú yẹn tán eh, ṣé wàá lè jẹ dinner tó bá jẹun nísìn. dinner ẹ eh, wọ fìyẹn sílẹ̀ depend bí kùmí bá ṣe rí nígbà tí ẹ bá sùn ah. bó dẹ̀ jẹ́ mo lè rí kó bá mi wá bíi bóyá fruit. màá ah, and that fruit is even good because mi ní fẹ́ kíkún ẹ lọ yọjú mo fẹ́ kọ́ máa mọ any day anytime Pop mi dúró síbẹ̀ ó dúró tán ni. àbí wọgbọn àbí tú wọgbọn kan fúnra ẹ ń fẹ́. mo fẹ́ Can we náà dẹ̀ marry? Come appreciate me, lára come mi pé mo ń tọ́jú bébí mi. And Yeah, yeah. ayé jámọ́ òmùlẹ̀ mọ́fó agbètí wọ lẹ́lẹ́wà ní kòròfó. Maria dé ìdánwò màrè o ìdílé síra tẹ́lẹ̀ mùsẹ̀kì àfinimọ̀nà lójúwa o lébi pákọrin ìkan àtẹ̀fún kan. ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi o ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ o ìdánwò mẹ́nìkan ìdánwò mẹ́nìkan bá di eku. bó ló ti ń bọ̀. Elédùmarè ẹ̀kúlé mo tún ti dé. Láàrè Láàrè níbo ló lọ láti jẹta? Ó kúrò nílé, ó pe mi mú kọ́lẹ̀ sínú ilé láti jẹta, ó pe mi, ó wá dé moderate ní gbálẹ̀kùn gbàgbàgbà wọ́n ti sọ gbogbo àwọn ará ilé what is all this láre. ọ̀hún so ìtòrí ẹ̀ you are the block my way. where you coming from? God. ẹ kúlẹ̀. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ìwọ ọmọkùnrin yìí ṣọmọ pé nǹkan tó ń ṣe ò dáa ìjọba ìlà òde ọgbà kọ̀ọ̀lù èyí ní bí ní mo jẹ́ nǹkan wẹ̀ gbàgbé gbàgbé gbàgbé bọ̀rọ̀ sí bí ṣe something like. Mm-mm. something like kọ́ o oh, like something take eh. kí ló múlẹ̀ nílé láti jẹta tó ti lọ tí wọ́n bá mi sọ something like ṣé orí lára nǹkan tó ń ṣe fún mi yìí ṣé orí nǹkan tí máa ṣe fún ẹ nǹkan tí mo ṣe máa fojú ẹ rí nílé lára iwájú nǹkan tí máa ṣe tún ni mo wá já sí báyìí tó lè lóru. kí ni mo ṣe báyìí tó lè lóru kí ni mo. ọmọ pápẹ́pẹ́ tí ń fẹ́ tí ń dààmú aṣọ lórí kan hmm. kẹ́ni tó wọ́ tiẹ̀ sọ́run ọmọ sàfàrà. kí ló rí fèyí mọ̀ ti sáàfù èmi spaghetti pẹ̀lẹ́ yín àbọ̀ nílé. ọfẹ yín àbọ̀ gbóúnjẹ fún ọ. sọ ọ̀sá jẹ. mo sàn jẹ. Ah! kí ni. ó ti jẹ yín àbọ̀. ó ti jẹ yín àbọ̀. ọjẹ. mo ti fa sẹ́jẹ̀. iṣẹ́ wo. Ah! tó mọ̀ pé ẹyẹ yín àbọ̀ dáa fún rẹ̀ yìí ni tó ọmọ tán bá bá bá rẹ ni. sáwọn sàmì sí. olùsọ̀nù sí kọ́ lónìí. tọ́rẹ́ yín àbọ̀ tó jẹun o ti bá àwọn oríṣiríṣi tẹ́jẹ́ lára rẹ. àti lẹ́nu pé ẹ̀yìn wọn wá sẹ́yìn lọ́jọ́ kan báyìí òun mi lọ sáábó lórí àpáta lọ́dọ̀ ọ̀nkù rẹ̀ kan báyìí. òkìkí fa ohun mi débẹ̀ wọ́n bà mí lọ́wọ́ lásán mo ti sáré sóògùn náà. sórí ẹyin ẹyin tí ajẹ́njọ́ náà tó jẹ tèpótèpó bàbá ayẹta tó tó láyé yìí ò tí ì sí. bó o ti jẹyìn àwọn ayẹta ti tó lára rẹ tó bá ti rí bí jẹ́ tí yìnbọn mọ́ sáré. wọn fẹ̀ kàn tẹ́lẹ̀ náà ṣé ibi tó ti yìnbọn sí mi ìsámbẹ̀ ni. tó a bẹ dúró. àmọ́ mo mi sọ́wọ́ jáde. èmi fẹ́ mọ̀ sọ́wọ́. tó bá tán èèyàn ló máa irọ́ ni irọ́. kí ni olóògbé àlọ́ ti fọkùn sí mi lọ́wọ́ lọ́wọ́ mi lọ èèyàn kọ́kọ́ lè parọ́ fẹ́mi lọ. kí ló ń ṣe yín tẹ̀ ń pariwo ẹnu náà mi lọ́wọ́ àjọ ọ̀nù ọkọ rẹ̀. jẹ́ àmà lọ. ẹ apá ọmọ ẹ̀ ní apá ọmọ. iṣẹ́ èdè lérò pé gbogbo iṣẹ́ tẹ̀ ṣe síbi kò ní padà rí pẹ̀lú àwọn nǹkan tí mò ń wò yìí rárá o gbogbo kan tàbí ṣe ló dà ó strong gan mo rò bọ́gà mi ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ ni. Ah, trust ọ̀gá ẹ̀ pẹ̀lú iṣẹ́ ẹ̀ náà ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe ń wọlé ni o iṣẹ́ ọ̀gá ẹ̀ dáná kì í ṣe pé bóyá ẹ̀kún. aleykum salaam ẹ̀lẹ́ o. kéèdà mẹ́ta ló fi dìgbà náà kéèdà ló fi dìgbà náà kò lọ́dà yìí látòkèrè lẹ̀ kò ní sọ fún wọn kò ní wà fún wọn. ẹ ní bàbá ọlọ́run jẹ́ àrí pẹ́ o ọlọ́run ànábì lọ́dọ̀ lọ bàbá ẹ̀mí yìí tó bẹ̀rẹ̀ lé yọ parí ẹ̀ ọ̀ wá nínú òkú yín wá o ọwọ́ tẹ́lẹ̀ parí ẹ̀ kò ní wọ́n yín ọwọ́ àti mọ̀sárì ọmọ o lókèlókè lẹ́ẹ̀ máa lọ àǹtí àdúrà bọ̀ ni làwọn rí pé wàá rí àyín tàbí ká sàdúrà bẹ́ẹ̀ náà rárá. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́. Ah. <laughs> àdúrà tí inú àgbà ẹ mọ̀ pé ó kéré o. owó ni wọ́n yín o owó anábì lọ́dọ̀ lọ owó ni wọ́n yín ẹ ní wọ́wọ́ tì àgbà ẹsẹ̀ lẹ́yìn bàbá inú wa dùn o ẹ ẹ mọ̀ rárá lónìí ọkọ̀ yóò ní jáàmù ọlọ́kọ̀ náà ẹ tún rà yóò mọ̀ lékun ni lọ́la anábì lọ́dọ̀ lọ lọ́la bàbá wa sẹ́wù lìádì tọ́dí ọlá tí wọ́n rà wá fi jẹun bàbá <laughs> ebi ò ní payé lọ́la ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ o. àlùbáṣà náà màmá ẹ ṣeun ẹ fi ṣẹ́. fọkànbalẹ̀ sẹ́ a máa ṣe eh, everything will be done all right ẹ ṣe gan ok eh, ó dàbọ̀ ẹ ṣe. ọ̀ báwo ni. Oh, all right. Makwe. Yeah, sir. Yeah, sir. Um, gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín lórí phone first year anniversary wa ta fẹ́ ṣe. Okay. So èmi àtàwọn ẹgbẹ́ mi àjọ sọ̀rọ̀ so we come to a conclusion that ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá ẹgbẹ́ wa kọ́kọ́ wá rí yín náà so we know what to do what you can help us with. Uh, date wo lẹ fẹ́ ṣe. Mm, we've actually not picked a date yet a ní pé ká kọ́kọ́ wá bá yín sọ̀rọ̀ náà so ẹ̀yin náà lè máa lead wa through. Ah, ó di nǹkan méjì ni ṣé kò tiẹ̀ kí ẹni kí n wá mí tiẹ̀ kí n kàn bá gbogbo yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sir. ah good then ọ̀nà lẹ ṣe fún mi o ẹ tí ì mú déètì ẹ fẹ́ kí n bá yín mú déètì yẹn ẹ hànà lẹ fún mi o kò sí déètì tẹ mú tí mi ní bá yín ṣe. ibi tó sọ̀rọ̀ di yé mi a máa pè yàn a máa jẹ nǹkan gbogbo ẹ̀ ojú òde ní tì yín. àmín ah, àmín. bá mi fọ́ọ̀mù àwọn ẹ̀mẹ̀gbẹ́ yín. ok sir. sunday ilé màá wá mi tì. ok màá bá yín sọ̀rọ̀ àwájọ wo déètì níbẹ̀ yẹn. ṣé ẹ má fi tá tèmi o ẹ ti lọ́ọ́ máa wo déètì tó bá wù yín lẹ̀ o. ok sir ntẹ bá mú lèmi máa tẹ̀lé tó lèmi máa ń pọ́n obìnrin lé gan obìnrin ní ẹ tó bá ọkùnrin tó fẹ́ ṣoríire gbọ́dọ̀ mọ̀kẹ́ obìnrin èmi mọ̀kẹ́ wọn. thank you so much sir right. thank you ah, god bless you. ọ̀hún kan kò fi wọ mọ́tò. ọ̀ ẹ̀ bá má ti ṣe yọ. Ah, ó ṣe èké ní olúulẹ̀ ó ṣe èkejì lúulẹ̀ ó ṣe èkẹta lúulẹ̀ ẹ má jẹ́ kó ṣe ìkẹrin o èmi ló kàn ẹ gbé kinní yìí wá èmi ló kàn kinní yìí kinní mi èmi ló kàn rè apẹ̀rẹ̀ kan wà mo gbọ́dọ̀ dópò ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ ṣẹ́tó ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ sòsì ẹ̀ pé my friend. mo wí tó. ó di ó di ó di kí ló dé fèyí fèyí fèyí dàkún mọ́bi ojú ẹni tí kí ni tí kí ni tí o ṣé ó sì dákẹ́ nígbà tó mọ̀ pé o lọ́rọ̀ sọ ó sì dákẹ́ nígbà tó ti pàbúrò ẹ dé fèyí ó ní nǹkan tí mo fẹ́ bí ọ ẹ̀gbọ́n rẹ̀ yìí ni alágídí orí tí ò ní làákà ìtọpọlọ tiẹ̀ ti sọnù tipẹ́ mm. mo fẹ́ bí ń béèrè ọ̀rọ̀ kan kò sì fẹ́ dá mi lóhùn thank god you are out here fèyí sọ pé interior woman bẹ̀ ni wọ ẹ̀ serious làwa mọ̀ àwa mọ̀ pàtàkì tí ń wò wáyé o tó bá fẹ́ gbọ́ story ọmọ ta kan màá tẹ̀ fún ọ ẹ̀ dákun ẹ̀ madam tí ó ti yọ tí ń wá ọ̀gá wa lẹ́jọ́ mẹ́ta ìtàn wà nílé yìí sáwọn lọ́gà fẹ́ mọ tán fẹ́ fẹ́ nìsín ni àbí kò yé mi story the story is not clear ó blur story yẹn blur. ó ní pé story yẹn ò clear. ṣé o mọ̀ nánú lé ni abẹ́rẹ́ ni ní ìbéèrè àgọ́ tó ń béèrè lọ́wọ́ mi ṣé o mọ̀ nánú lé ni ah. wọ́n dẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn. èyí ìwọ náà ti ń lo slang lórí pé mo ń béèrè òótọ́ ọ̀rọ̀ ohun òrórí mi ni orí bàndánà lórí ibi títún páàkì orí ọlọ́mọ ní fọ́ lójú. èyí fi yí ó bá tiẹ̀ wá lè ẹ kò sí èmi ò lè sọ pé kó sì torí violence ni this life does not support violence èyí tó bá lọ tó bá dé ọ padà já mi náà ni mo trust ẹ táǹtà lọ ara mú ni sọ wà mọ́ lọ ní àní ọ̀tá mi ló ń tẹ́ ń tọ́ka fẹ́fẹ́ nù èmi dòrò lè wéètì mọ́ anticipate ẹ̀ ń tọ́ fẹ́fẹ́ lè. nǹkan tí mi ì bá mọ̀ mi ò kí ń dáhùn ẹkùn máa bèrè bẹ́ẹ̀ yóò ṣe é yá dára pa. sọmọ pé youth everybody tó ń ṣiṣẹ́ nu compound ìfẹ́ yín eh, eh, youth to eh, youth àwọn ara wa lẹ́yìn. Eh, ah! ajá bí bàtà dídòjé yẹ́ẹ́yẹ́ orí rẹ̀ ti dàrú. àà ah, torí pé peter ọmọdé lọ sọ́dẹ̀ òun ah. èmi lórí tèmi ti dàrú. apá àlìfúlání. kìlìmọ̀ọ́ká ni ọmọ gbẹ̀bí kan. tilẹ̀ tún rí o. kìlìmọ̀ọ́ká yẹ pẹ́jọ́ ẹlẹ́jọ́ tòótòótò ara fún mi. ìgbà tí mo ti tí mo ti nu ọkọ̀ lọ tó ti bẹ́ẹ̀ lórí búkú dé bẹ́ẹ̀ nu àkókò sọ́gi tó ti tó ti dá mi láàmú pé ìwọ ẹ ọ̀fẹ́ bẹ́ẹ̀ mi sọ̀kan kí lọ fẹ́ sọ. kí irin dín gbin ni. o mú ọ̀rọ̀ ọ̀gá òfin domi tó rọrọ pẹ̀lú ọmọ tí ń ṣiṣẹ́ nù lé ìwọ tó rí gbogbo tó sọ o ti fẹnu kọ kí ni mo fẹnu kọ. kí ni mo wọ́n náà ti ṣiṣẹ́ kílímọ̀ ó ti fẹ́nu jáwọ́ yà. wọ́n ẹni tó tó jẹ kílímọ̀ mọ́ lórí pọ̀ wàhálà kan bẹ wàhálà àṣírí ọ̀rọ̀ ọ̀gá tó sọ fún mi tí mi wàá sọ. apá. yes gbogbo part of the body ọ̀gá tó ti ta gbogbo nǹkan tó ti sọ ń pa ọ̀gá pátá. apá. kí ni tó lè bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní sí pé àbòsí lẹ́nu kan ṣe ẹnì kan ò ní táwọn àwọn kan lè lẹ́nu sọ́sọ́ àwọn kan ní ọ̀dà àwọn kan làwọn kan ò sún wọn ṣé tí ò bá sábòsí ní ayé yìí ṣé ní ayé ò dùn gbogbo àlàsùn ara wa ẹ̀ ń bọ̀ lálábòsí tí ò bá sábòsí láì lórí sweeter ó dá èmi náà lábòsí mi lóníṣọkútọ̀ ṣé wọn náà ti sọ̀rọ̀ gà lẹ́yìn rí. tòótọ́ ló lobó pé ọ̀gá ń kó. owó tẹ̀ sọ́ débẹ̀ èyí tó ti wá ronú débẹ̀ màá tún wá gbé wọn débẹ̀. àpá àpá

ó tiẹ̀ dá ká sọ̀rọ̀ yín lójú gbogbo ọmọlékéwú kán lè mọrú èèyàn tẹ́ jẹ́ irú ìwà tẹ́yìn ní ẹ̀yin tí ẹ mọ́ ń ba àwọn àfáà lójú jẹ́ ẹ̀yin ni. àfáà sọ́líù ohun tó sọ fún mi nípa wọn ó yá wá sọ lójú wọn báyìí. Mm, mm, mm, dìde dìde dìde. ìgbà tí mo rí. tí n bá gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ. jùnà nà fònà ìgbà tí ẹ rán mi níṣẹ́ ni mo wá rí àwọn méjèèjì tí wọ́n ń ṣàdúrà fáwọn kan wọ́n ń tọrọ owó lọ́wọ́ wọn wọ́n ń sọ pé tó àwọn ti ṣàdúrà fún yín lẹ̀ àdúrà táwọn ṣe lẹ̀ làwọn wá gbowó ẹ̀. nígbà tó tún wá ṣe nígbà téèyàn gbé kùránì báyìí tán wá dorí ẹ̀ kodò ntí ò sínú kùránì náà ń ka wọn sọ ọlọ́run sọ pé ọlọ́run sọ pé gbélé ti rí lè kó yé mi nítorí wọn á dùn mí ju àyàdá kún mi lọ́ọ́ bìnrin sí rí orúkọ yín náà tó fi ń tọrọ owó. láàyè láàyè láàyè. ṣé gbogbo ọmọ kéwú lẹ ti gbọ́ ìwà bàjẹ́ tí àwọn èèyàn méjèèjì ń wú báyìí ṣe é rí i pé èèyàn kéèyàn làwọn eléyìí àkọ́kọ́ ẹ̀ tí ì nímọ̀ débi tẹ́ ẹ lè mọ̀ lọ́ọ́ ọ̀yàn nílé ẹlẹ́ǹkejì kò sẹ́ni tó rán yín ẹ wá ń forúkọ mi ẹ wá lọ fi ń jẹ ìjẹkújẹ ìmúkúmu ẹ ti ẹ bẹ̀rù orí ara yín. alfa albarika. àwọn alágbàro ta ni wọ́n fẹ́ ro gbogbo inú ọgbà iléèwé mo ti fún ẹ lówó wọn èlò lówó náà. five thousand naira. gbàmù. o ṣeun padà sáyé afa sọlí ẹ lọ kó àdálé àwọn kàtá yìí lọ́wọ́ ẹ̀yin lẹ gbọ́dọ̀ ro gbogbo inú oko ọgbà yẹn bó ṣe tóbi tó kò sì gbọ́dọ̀ dọ̀la tẹ́ ìparí ẹ̀ nítorí bọ́n bá ro oko náà tán lè ní tí ò gbọ́dọ̀ dọ̀la iṣẹ́ tó tún kù tí ẹ ṣe òun ni pé àwọn ni kí wọ́n lọ pọn kànga tí gbogbo ọmọléèwé tí wọ́n ò fi wẹ̀ àwọn ni wọ́n ó pọ̀n yìí tí wọ́n ó mú lé nìkan náà tí ò dẹ̀ gbọ́dọ̀ dọ̀la kò jù bẹ́ẹ̀ lọ ẹ lọ káàdà lé wọn lọ́wọ́ ó yẹ yẹ ẹmú wọn lọ ẹmú wọn lọ sọlíù ẹmú wọn lọ. àǹtí rí adára o ọmọ mi gbọ́ tèmi o tìrí adára. ìyá ṣé ẹ mọ̀ yìí pé ilé ẹ̀kọ́ ni ilé kéwú jẹ́ gẹ́gẹ́ bí ilé ìwé náà ṣe jẹ́ ilé ẹ̀kọ́ àmọ́ kinní kan ni àwa òbí mọ́ ń gbàgbé rẹ̀ a mọ́ ń gbàgbé pé àsìkò tí àwọn ọmọ wa ní tá a fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nílé kéwú àbíléèwé ó kéré púpọ̀ sí àsìkò tí àwọn ọmọ wa máa ń lò pọ̀ láwa òbí ìgbàgbé tí mo máa ń ṣe wá ni pé àmọ́ báwọn ọmọ bá ti filé kéwú àti iléèwé sílẹ̀ tán bá ti délé àwa òbí à ń yà sí wọn wọn ò gbàgbé tí wọn lọ àwa náà ò gbàgbé tí wa lọ òun ló fa sábàbí ohun tí Hafiz àti kejì rẹ̀ tán fi ń tojú bọlé káàkiri. àfa sẹ́yìn náà mọ̀ pé kò ṣiṣẹ́ lọ kò sí nǹkan kan ní tó bá sì mú wa òun náà la máa ń gbìyànjú pé ká jíjọ jẹ àmọ́ ohun tí wàá sọ fún mi ni wípé àáfàá ló máa ń ràn òun lóde láti lọ máa ṣàdúrà ní tọ́ba sì fún òun bẹ̀ òun mú wálé àbí ní tẹ́ ẹ bá yọ̀ǹda fóun pé kóun máa gbé bọ̀ òun mú wálé. ṣùgbọ́n èyí ò ní pé irọ́ ló ń pa fún mi. àfíìsì ìyá wa èmi ò rán àfíìsì lóde ibo ló tí ì mọ̀ kí ó dé kì máa ní ó da àfíìsì wọ́ ló kàn ẹ lọ ṣàdúrà fún wọn àbí kẹ lọ síbi àdúrà yìí kẹ lọ ṣe kò tí ì mọ̀ kéwù kò tí ì mọ̀ nǹkan kan aya mélòó ló ti mọ̀ zura mélòó ló ti mọ̀ èmi ò rán wọn kán lọ tójú bọlé o mi ò rán wọn kán máa lọ tọrọ ìjẹkújẹ olè ìwà olè ìwà jìbìtì ìwà aláìnítẹ̀lọ́rùn ni àmọ́ lóòótọ́ ni pé tán bá bá mi jáde lẹ́ǹkọ̀ọ̀kan bàbá lọ sóde tá a mú wálé mọ̀ ń fún wọn lówó lẹ́ǹkọ̀ọ̀kan o o lè mú yín wá àmọ́ kì í ṣe gbogbo ìjẹkújẹ tán lọ ń jẹ káàkiri tán tójú bọlé èmi ò rán wọn o wàláì tàláì sọmọbi láì làṣìlá wà èmi kọ́ ọmọ rán wọn rárá. èyí ni pé o dé òun parọ́ fún mi. irọ́ ni n pa. bó ló ti ń rí gbogbo ìwà pálapàla ìwà burúkú tí wọ́n pẹ́ òun. Ah, ah, ah, ìyá wa ẹ filẹ̀ ẹ mọ̀ wulẹ̀ jọ̀wọ́ yín níyà àwọn ọmọ kéwú ẹgbẹ́ wọn ti dá sẹ̀ríà fún wọn àti kejì rẹ̀ dáadáa wọ́n ti bó wọn lẹ́gba dáadáa kódà jù yìí tí ẹ̀yin tó ṣẹ̀fẹ̀ mọ́ ṣeun lọ nǹkan kan kù ni pé kẹ́ mójútó wọn kẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ lé kẹ́ mọ̀ bá wọn wí ṣé ẹ ti gbọ́ àmọ́ òun náà mo ti gbóhùn ara. àwọn ẹlẹ́yà ni kẹ̀yẹ́jú sáwọn. ọ̀dà mo ń bọ̀ ọ̀dà mo ń bọ̀. ìyá wa ẹ wò ẹ mọ jẹra wa ara yín níyà ẹ filẹ̀ ọ̀rọ̀ ní kẹ́ ẹ mọ bá wọn sọ ṣe gbọ́ ẹ dákun mò ń bọ̀. níwọ̀ ọmọ mi gbọ́ tèmi ó ti jẹ́ báyìí ó tó ń mú mi gbọ́ tèmi ó ó sì ń wí pé àwọn ọmọkùnrin ọlọ́pàá kò ọmọ mi fi ti sàmọ̀ràn mi a ní tìrì àdára ṣe jẹ́jẹ́ kò sí jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ kò sí. ẹ ló láìdé ṣé mo pọ́ tún ti bẹ̀rẹ̀ òṣì ẹ̀ nǹkan tí mo ṣe fẹ́ gòkè nìyẹn ó máa máa fẹ́ jẹ́ olórí burúkú dá mi dúró ni máa bọ̀ táìmù ti lọ nà ó níbo lo wà máa jẹ́ ẹlẹ́ o àbí kí ni gbogbo ilé láìdé mo lo wà bọ́ọ̀lẹ̀ nà ó. Oh, mo ṣe ń ṣe báyìí why are you like this ṣé kò bẹ́ẹ̀ tó lò kí oní wàhálà ni ṣé bá ṣètò wàhálà yẹn sí máa dé lálẹ́ wàhálà ni again má bínú rẹ nìjọ. bọ́sọ̀ mọ̀ kó máa fáyìn wa tábà débi tá à ń lọ ó yẹ kó ṣe kíá náà wo ejò ti tó já máa lọ. ọ̀rẹ́dẹ̀gbẹ́ ladies lọ ọ̀rẹ́dẹ̀gbẹ́ ọ̀rẹ́dẹ̀gbẹ́ ladies lọ ọ̀rẹ́dẹ̀gbẹ́ ọ̀rẹ́dẹ̀gbẹ́ ladies lọ ọ̀rẹ́dẹ̀gbẹ́ ọ̀rẹ́dẹ̀gbẹ́ ladies lọ ọ̀rẹ́dẹ̀gbẹ́ ní kí ló ń sọ kí ló ń wí. ọ̀rẹ́dẹ̀gbẹ́ ọ̀rẹ́dẹ̀gbẹ́ màá fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ṣe ra àwọn méjèèjì tán ṣe yìí màá fẹ́ pé ọlá tó jẹ́ pé first time tí màá wá meeting ní rè màá fẹ́ kẹ́ ẹ fọwọ́ yẹn wọ̀ mí as your patron kẹ́ bá mi dáríjì wọn. patron sir ẹ má bínú kò ní ṣeé ṣe because ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ yìí fine wà fún and the last time tèmi náà ṣe rú ẹ̀ṣẹ̀ yìí àwọn méjèèjì yìí gangan lọ dúró pé mi gbọ́dọ̀ sanwó so ẹ má bínú sọ ẹ jù eléyìí ò ní ṣe é ṣe. bẹ́ẹ̀ ni sà o wọ́n gbọ́dọ̀ san fáìnì ni tó bá di jọ́ mi àwọn náà ò lè máa pẹ́ mọ́. ẹ jọ ẹ̀yin ọmọ ẹgbẹ́ lọ́tún lọ́sì torí patron wa ẹ bá mi dáríjì wọn ẹ jọ wọn ní ṣe bẹ́ẹ̀ mọ́. ọ̀rẹ́dẹ̀gbẹ́. àdúró ṣe wá ní. Um, inú mi dùn pé mo tọrọ nǹkan ẹ̀dẹ̀ jẹ́ kó ṣeé ṣe ah, ìgbà tẹ́tílẹ̀ fẹ́ yàn mí ní patron mi ìdẹ̀dẹ́dẹ́ gbà láti jẹ́ patron yìí mo ṣe àwọn investigation mi mo wá rí i pé àwọn èèyàn sọ̀rọ̀ yín láìda ó fi hàn pé abiamọ tó tó bẹ́ẹ̀ nìyí àjọ̀dún ọdún kan tẹ́ fẹ́ wá ṣe ah, ẹ jẹ́ kí n fi nǹkan kan bẹ̀rẹ̀ nínú envelope check two million ló wà lọ. ẹ jọ fún pé mo wá sọ pé mo fẹ́ kẹ́ ẹ dáríjìyàn ẹni tó mú mi mọ̀ yìí ẹ wá bá mi dáríjì inú mi dùn máa fún yín ní màálù mẹ́ta àpò rice mẹ́ta gbogbo àwọn nǹkan tẹ́ni ń jọ tó kù tẹ́ bá ní ìdìbò yan alámọ̀là ẹ jẹ́ kí n mọ̀ ẹ gbà ẹ kọ iye tó jẹ́ màá sanwó ẹ̀ àwa ní fẹ́ káwọn èèyàn kọ́ má lọ máa mọ àmupara kíjọba má sọ wá lẹ́nu màá ra ọtí tó bá máa worth one point five. lẹ́yìn yẹn event planner tẹ máa lò màá bá yín mo wá màá sanwó ẹ̀. again ẹ lọ farabalẹ̀ wo all níbi tẹ bá mọ̀ kó yẹ kó wà iye tó bá jẹ́ màá san. ṣé ẹ wá rí olórin tẹ fẹ́ pè olórin Yorùbá mi ìfẹ́ àwọn bíi grade B grade C grade A mo fẹ́ ẹ bá àwọn grade A tó wá pọ̀ grade A tó bá ní hit album tó ń lọ nígboro lọ́wọ́ ni kẹ́ ẹ gbà ẹ má bẹ̀ o àwọn ẹbìrì déètì tó bá wà available àti hall ẹ jẹ́ kí n mọ̀ máa sanwó ẹ̀ àwọn nǹkan míì wá tún kúrò ṣe mọ̀ tí mi ò lè rántí sanbí tẹ́ ẹ bá rántí ẹ jẹ́ kí n mọ̀ ó di ṣíṣe. ọ̀rẹ́ mi jẹ́ àdúgbò ṣe o bàbá o bàbá o. ọ̀rẹ́dẹ̀gbẹ́ ladies club ọ̀rẹ́dẹ̀gbẹ́ o ọ̀rẹ́dẹ̀gbẹ́ ladies lọ ọ̀rẹ́dẹ̀gbẹ́ o ọ̀rẹ́dẹ̀gbẹ́ ladies lọ ọ̀rẹ́dẹ̀gbẹ́ o ọ̀rẹ́dẹ̀gbẹ́ ladies lọ ọ̀rẹ́dẹ̀gbẹ́ o. àní kí iná ń sọ kí iná ń wí ọ̀rẹ́dẹ̀gbẹ́ kówó àwọn arẹwà obìnrin. na dem be the classical mamas ṣe bíbí yóò sílẹ̀ láti dìyàn ìjà. we go keep on rocking till the early mọ́mọ́ ibi àwàyí ọlọ́mọ ò mọ́mọ́ ní àti lówó jù sọ́ọ̀lì ya kò mọ̀ ọ́ mọ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ adúró gidi gbàbí tolú mọ́. ọ̀rẹ́dẹ́gbẹ́ ladies club ọ̀rẹ́dẹ́gbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ ladies club ọ̀rẹ́dẹ́gbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ ladies club ọ̀rẹ́dẹ́gbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ ladies club ọ̀rẹ́dẹ́gbẹ́ ilé ayé tàwa yìí ó gba ìfura o ọmọ kò múra o ó gba ìfura. thank you very much inú mi dùn láti bá gbogbo yín sọ̀rọ̀ i'm very happy and delighted to talk with you thank you so much ẹ ṣé gan thanks for calling in fact i really appreciate yín uh, lest i forget ẹ jẹ́ kí n introduce business àwọn ọ̀rẹ́ mi sí yín oh, so tẹ́ bá máa patronize wọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín sọ̀rẹ́ mi láìdé ó ń jewelry ó ń ta bàtà ọkùnrin àtobìnrin ló ń tà o oh. so ẹ̀yin náà lè ra bàtà lọ́wọ́ ẹ̀ unisex yes unisex yeah. thank you sir and this my friend also she's into clothes any kind of clothes tẹ́ bá like aṣọ oríṣiríṣi mm. damask ni o lace as in ó pọ̀ lọ́wọ́ ó pọ̀ fún àrísí wọ́n lọ olórí wa nìyẹn mama di mama <laughs> all right and then. Uh, ìyá aládùúrà nìyẹn tiẹ̀ <laughs> so ẹ̀yin ọ̀rẹ́ mi. Oh, hold on one minute. àwọn máa ń gbàdúrà. ẹ aládùúrà ni wọn. I need it for business let me have a number others if I fẹ́ bá wọn sọ̀rọ̀ I will call you but let me have a direct number. ẹ jẹ́ fún wọn káàdì card. ó wọ wèrè ni àbí wèrè ló wọ̀ ẹ́. I've told you when we're talking you don't talk when I'm talking watch it apologies there might be no. yes sir. Uh, Number? yín. zero nine zero uh-huh. five one three one uh-huh. four seven uh-huh. three two. ẹ dá wọn ẹran kan pẹ̀lú kọ̀kọ̀tọ̀ kan. ó jẹ́ wọ́n yìí. Ah. kí ni mo jẹ. mo jẹjú àwa náà. mo bá tún dá ẹgbàá ẹ mú tí n tún ọdẹ náírà jù. mi ò mà ní ṣéǹjì ẹ sì lọ́ọ́ máa jẹun náà tẹ́ bá jẹun tán. ah no no no ẹ ti jẹ mí tún ọrẹ ìkan náà lánàá náà o ah, kí ló ṣẹlẹ̀ tó ojúmọ́ lẹ́fẹ́ máa jẹ mí lówó ni. o jù bẹ́ẹ̀ lọ bàbá. àmì ah, jù bẹ́ẹ̀ lọ wájú ẹ̀ lẹ́fẹ́ sọ lẹ́yìn ọmọ pé sápá wa ń gbòòrò ni ìgbòòrò fáárọ̀ náà èmi máa gbowó mi ò kò báyọ̀ náà mi ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé náà ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ̀ ní wálẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dùn yìí ẹ̀ ní dìbàjẹ́ o ẹ̀wà yìí ò ní dìbàjẹ́ ọlọ́run àná bí lọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ṣe wá ń pariwo Saudi àyín sáúdí ń bẹun sáúdí lọ́tún lọ́sìn torí sáúdí fún kàǹtì kò kéré nú ayé fa bí wọ́n ṣe ń jẹ oúnjẹ yìí ti ń dùn máwọn èèyàn ọlọ́kùn ní ọkàn mọ́ wọn o lọ́la ànábì lọ́dọ̀ lọ́hùn ẹ̀ bí ó ṣe rí nù lọ́la ànábì lọ́dọ̀ lọ́hùn bàbá wa rí ojúkójú kan tó lóun fẹ́ wọlé oúnjẹ sáúdí ojú náà fọ́ ni lọ́la lọ́bì ẹ̀ fojú tẹ́bẹ́lú wa lọ́la Mẹ́kà àti Màdínà ẹ̀ ní wálẹ̀ ẹni mi kùkù ara ẹ̀ lómi ẹ̀yin lọ́mọ ó sóní ẹ̀ mu.

ẹ wo gbogbo ẹ̀ dáa fẹ́ tó fẹ́ wà dénú. tó fẹ́ wà dénú. sàdé àdàkùn mọ wàhálà wọn. kẹmọ dààmú dààmú kórè tó dé. àmín àmín ẹ ṣé mo dúpẹ́ àdúrà tí yín náà gbà. àmín Allah. ẹ ní gbàgbà tí a. àmín Allah. àmín àmín. ṣé oúnjẹ ńkọ́ kọ̀mẹ́ ẹ gbọ́ mọ̀mọ́ gbogbo tá a ṣe iná kí kálókunú náà ni. ẹ tó fọwọ́ sí pẹ̀lú ògùn ọlọ́ owó ò ní wá yín o. ẹ bá fún wọn o ẹ tó gbọ́ ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ ọlọ́run jọ pa ọlọ́ ànábì lọ́dọ̀ lọ ẹ ní wálẹ̀ o àdúpẹ́ gan o bẹ́ẹ̀ ṣe máa pọ́n alẹ́ ọlọ́mọ pọ́n ilé lọ́dọ̀ àwọn àfáà wa náà tá à ń jọ láwọn ẹ̀ ní wálẹ̀ mọ̀mọ́ àwọn yóò ní sábà mọ́. Ani tí rí adára o ọmọ mi gbọ́ tèmi o tí rí adára ọmọ mi gbọ́ tèmi o tí rí adára o ló gbogbo lé ló dàrú báyìí pa mo sì kí n tó jáde mo tún lè ṣe o bá ń tún lè ṣe o. lọ ṣe jẹ́jẹ́ msd ló ń pè mí yọ msd ló ń sọ̀rọ̀ ó ní kó ṣe jẹ́jẹ́ ó ní kó rọra ṣe Zàlíyálì Yéndé ọ̀rẹ́ mi kò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìrẹ̀ ọmọ yìí dákun gbọ́ ohùn àgbà ń wí. má ṣe bà mí lójú jẹ́ má ṣe bà mí lójú jẹ́ má ṣe bojú mi jẹ́ nígboro wáyé o má ṣe bà mí lójú jẹ́ má ṣe bà mí lójú jẹ́ má ṣe bojú mi jẹ́ nígboro wáyé wa. ṣe jẹ́jẹ́ kò sì mẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ kò sì pẹ̀lẹ́ ayé o ṣe jẹ́jẹ́ kò sì mẹ́dọ̀ ṣe jẹ́jẹ́ kò sì pẹ̀lẹ́ o ẹ̀ẹ́dẹ́gbẹ́ ló ń pè mẹ́dọ̀. MSP ló sọ̀rọ̀ ó ní kó ṣe jẹ́jẹ́ ó ní kó rọra ṣe àríyárí. mo ní ó má lọ ṣe kíkín káàkiri èyí ò ní pé kò gbọ́ ní ìtúntọrọ owó kiri olóòtú ti rádìrú owó yìí. Oh, I'm not Ah, inú mi dùn láti introduce yìí pé One ní specialize lórí. ṣé ṣé rí lẹ́nudọ́ mẹ́ta ìmọ̀ ní sàmù business kan ó dẹ̀ ń lọ dáadáa mi ò ní ṣòro She worry a woman at home, mi ìlú òyìnbó náà wà ṣé wàá ní bí gbogbo nǹkan ṣe ń dùn yìí bàbá mi sọ ọkàn kó tó kú ó nígbà tó o máa ń gbàdúrà jù tẹ́rù dẹ̀ máa ń bà wọ́n jù ní táwọn bá ń ṣe nǹkan tó ń lọ déédéé àwọn atẹpá má dùà yẹn kó má dìgbà ìṣòro káwọn tó máa wá gbàdúrà mo wá wò pé kí ni mo lè ṣe nǹkan tó ń lọ yìí tí ò lè dúró ìmọ̀ràn àdúrà lásán ni mo kàn fẹ́ lẹ́nu yín. Hmm, òótọ́ rẹ̀ nìkan tí àwọn bàbá wa sọ torí pé nǹkan tó dára ó ń fàdúrà ilé tó túkù díẹ̀ káàtó àdúrà náà ló ń fẹ́ so nǹkan tèmi kàn máa fẹ́ sọ fún yín bóyá ẹ máa lè ṣe é ìbá invite yín wá sí church wa torí pé ọlọ́run máa ń jẹ́wọ́ rẹ̀ ọlọ́run máa ń rìn kọjá ní àárín wa àdúrà dẹ̀ máa ń gbà. ẹ̀yin náà tí ò bá ju ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì láàrin week ẹ láti gbàdúrà àti àwọ̀. why not tábà ti wá ibi tá a fàájì tábà ti ráyè ọlọ́run always àwa church yẹn àwọn yẹn ò easy wọ̀ rárá ṣé wọn làwọn èèyàn máa ń fọ́ ni tó bá ní wọn kọ́ gbàwẹ̀ ní ilé gbà ní ilé gbà ẹ jẹ́ kí ìṣòro bá wọn fẹ́rẹ́fẹ́ wọn á gba tójú àwọn ẹ lọ mo dẹ̀ fẹ́ tún tọrọ nǹkan kan náà ṣé níbẹ̀ ṣe wá bá mi ìtajọ sọ mo máa ń láìkí téèyàn àti èèyàn bá jọ sọ ọ̀rọ̀ ẹ̀ta ni àgbà méjì lórí ìtura ẹni pé téèyàn méjì bá sọ̀rọ̀ kò kétíkẹ̀ta má gbọ́ àwọn ẹgbẹ́ yín ọ̀rẹ́dẹ̀gbẹ́ ẹ̀fìyẹ́lẹ̀

ẹgbà ẹ má kọ èèyàn kórè ọlọ́run. ẹ ṣe sá o àdúrà ah, ilé ilé máa pọ̀ o ẹ ṣe o iná ò ní tọ́wọ́ yín o ibi tẹ́ ẹ ti ń mu àgbà náà ò ní wọbẹ̀ òkè òkè lẹ́tún máa máa lọ ṣe wáyé lè tẹ̀ ṣe yìí èmi gan máa try láti máa fi àwẹ̀ àtàdúrà ràn yín lọ́wọ́. ṣe ṣe gbogbo àdúrà tẹ gbà yín á gbà tí mi bá tẹ pamọ́ṣẹ́ tí mi ò dẹ̀ ọlọ́run kan ọ̀tí <laughs> lágbára lọ́wọ́. ẹ ṣe sá <laughs> God bless you. before you está. Hello. Eh. Ha! Bimba bimo. Oh, ayo abara tinti. Okunrin abobirin. Hey, ayo abara tinti. E wa pelu e. Emi na ma wa yoju si. Okay. All right. Eba mi ki o. My dear. Peter ti bímọ. <laughs> Peter ti bímọ. Hello. Ṣé o ti ṣe oúnjẹ tán? Bóyá o dẹ̀ ti gbé sí dáínì àbí wàá gbé wá síbi ebi ń pa mi o torí wọ́n ní ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀. Láàrin, ní Peter bímọ, ó dẹ̀ jẹ́ ká bó ní ìrìyọ̀. Ìrètí wá lè tẹ̀ wá lọ́wọ́. Ẹ́ Láàrin. Ṣé o ti dáná oúnjẹ tán àbí o ti dáná oúnjẹ tán? Ẹlẹ́ẹ̀kejì. Láàrin. Lanre. ó sì mọ mi o ó mọ̀ pé tí n bá dìde búrú tí mo ṣílẹ̀kùn tí mo jáde ó mọ̀ wo lọ ni ah. léyìí tó ń túmọ̀ sí ó lè ní iye ọjọ́ kí n tó wọlé. má jẹ́ kó rí bẹ́ẹ̀ má wọrí oúnjẹ àbí máa bẹ díṣ oúnjẹ ń sìn má jáde o ah, ṣó ti gbọ́ mò ń bọ̀ mò ń bọ̀. látìgbà tí dádì mi ti kú adágbé àdàpà ẹ̀yin nìkan iná ni kò sẹ́nìkan àfọ̀dọ̀ ẹni wàá wo kò tí mo wà ní ìtúsọ ẹ̀kọ́ jẹ́ pé ilẹ̀ mọ̀ tó fún mi lówó ni. ó yẹ kí n ti máa tọ́jú yín jù báyìí lọ dínú tí mo fi ń ṣe mo tí mò ń ṣe yìí ẹ bá bínú sí mi. àfẹ́sì àfẹ́sì òpó bí mo ṣe gbọ́rọ̀ rẹ lọ́dọ̀ àfa kò dùn mọ́ mi nínú rárá o n tí ó sì dùn mọ́ mi nínú òun ló ṣe fún mi torí tó ń fẹ́ náà mo sì ń ṣe fún ẹ kí ni ká ti gbọ́ pé òun lọ gbòòrò lọ rèé tọrọ oúnjẹ káàkiri ṣé yìí ń bójú mu ni kò bójú mu so sì wá rí gbogbo àwọn tí wọ́n ń tọrọ oúnjẹ kiri mu kì í ṣèdùnnú wọn kádàrá wọn ló gbà bẹ́ẹ̀ ibikíbi táfa rẹ̀ bá ti lọ ibẹ̀ ni ò lọ kó o máa sẹ́rí wálé má lọ rí tọrọ oúnjẹ kankan bí kankan tó ti gbọ́ ọkọ. ìní lọ́mọ. kémi náà lè mọ sí tí ó dùn mọ́ nínú kọ́lọ́hún ó sì ràn án lọ́wọ́ kí n lè máa rí ọwọ́ yọ láti fi tọ́jú ẹ̀. àmín àmín dákun kò ní ọlọ́run dọ̀sí. àmín àmín yàrá àmín. orí wa báyìí kì í ṣe pé alánúlẹ̀ náà ọlọ́run pèsè díẹ̀díẹ̀ náà nígbà ọlọ́mọ àgbà fèmí náà tí mo débi tí mò ń fẹ́ báyìí ọlọ́run ní pa yín fún mi. olórúkọ náà omi kí n pa yín lẹ́kùn omi kí n tọ́jú yín náà ni. ọmọ mi ṣe rere o àní tí rí adára o ọmọ mi gbọ́ tèmi o tí rí adára ọmọ mi gbọ́ tèmi o tí rí adára o ọmọ mi fetí sàmọ̀ràn mi a ní tìrẹ dára. ṣe jẹ́jẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ kò sí pẹ̀lú ayé ṣe jẹ́jẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ kò sí pẹ̀lú. msp ló ń pèdè msp ló ń sọ̀rọ̀ ó ní kò ṣe jẹ́jẹ́ ó ní kò rọra ṣe tàlíyàlì jẹ́ndé. ọ̀rẹ́ mi kò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lẹ ọmọ yìí dákúgbọ́ ohun àgbà ń wí. má ṣe bà mí lójú jẹ́ má ṣe bà mí lójú jẹ́ má ṣe bojú mi jẹ́ nígboro wáyé o má ṣe bà mí lójú jẹ́ má ṣe bà mí lójú jẹ́ má ṣe bojú mi jẹ́ nígboro wáyé wa. ṣe jẹ́jẹ́ kò sí ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ kò sí ṣe ayé o ṣe jẹ́jẹ́ kò sí. òkúta lágbára dùn omi ẹlẹ òun lábá lárùn dùn tó bá yọ wá dúpẹ́. Oke ta lagbara gu to mi yele eh Oke ta lagbara gu to mi yele Oke ta lagbara gu to mi yele Oun la mala to fa yan wa òkè tán lágbára gùn tó bí ẹlẹ́. ai jagunjagun ló orúkọ mi ò yí padà ọlátayọ̀ amọ̀kadé aka ìjẹ̀bú alẹ́ mi mò ń tukọ̀ ètò yìí lónìí ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ mo fi àkókò yìí kí bàbá wa ọlọ́mọ di méjì pẹ̀lú ìyá ọlọ́mọ bíńtà bí a ṣe ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ń ró tó ń dùn tó ń dùn bẹ́ẹ̀ ni patron wa tí gbogbo èèyàn mọ̀ bẹ́ẹ̀ ni mo wó ìjẹ̀búrẹ́ mi kí ẹ ọmọ olùkọ́ta tán ọmọ orúmúsọlá olùkàn bẹ́lẹ̀jà ọmọ mẹ̀mú mẹ̀mú ọmọ rẹ̀ ìgbénúgbò kòmíràn náà rẹ̀ ìgbérè náà kòmíràn náà bẹ́ẹ̀ ni gbó ọmọ daníyàn dání kẹkẹ ọmọ ọba fún bi nílìṣàn ọmọ iye fún bi ẹ pàrìpà akọ ọmọ afọ ìlùkù má kọ. investment of uh, chief Adékọ́lá ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́. Thank you for coming. God bless you, sir. You are highly welcome. Thank you. Ó yá, olórí wa. ọ̀rẹ́ ah, báwo ni oúnjẹ yẹn dà. màá mo ti fẹ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mà ó ṣe èmi ò lè jẹ́ kí n ṣe kọ́tẹ́ ní kí n ṣe dáàdì mi lọ sí church mọ́mí mi lọ sí church mi ò lè ṣe kó tẹ́lí fi ṣe mà. ó ṣe kí ni. oúnjẹ tẹ ní pé kí oúnjẹ tẹ ní pé kí. oúnjẹ wo nìyẹn. ṣé kìí sọ fún ẹ fún ọ̀pọ̀ ta ni kò ṣe akọ̀fẹ́ fi dọ́gba gbọ́ ẹ̀ wọ̀ ọmọ dáadáa lọmọ yìí ọmọ dáadáa a ń tẹ̀sí ẹ ní ọdún ẹ̀wọ̀n ni ọmọ tó ṣe ń trọ́ọ̀tì lọ́wọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó lè jọ mí lójú má wọrí ṣùgbọ́n máa lọ bẹ́ẹ̀ ni má wọrí má rí ẹ̀ máa lọ ṣùgbọ́n pẹ̀lẹ́ tó dàbọ̀ ok má pẹ́ o. oúnjẹ ta fẹ́ oúnjẹ ta lélẹ̀. oúnjẹ tí a bàbá ẹgbẹ́ wa. ah lè wa oúnjẹ bàbá ẹgbẹ́ wa ló ṣe báyìí oúnjẹ bàbá ẹgbẹ́ wa ó dùn tó lójú ló mú wáìnì ṣé kò sí wáìnì hmm? oríṣiríṣi ló yẹ kó gbé síbẹ̀ ó yá ó yá ó yá ẹ dáhùn ẹ lọ gbé wá. 嗯。 ọ̀fẹ́ gbé ni kò gbé fún o ọ̀rẹ́ mi jẹ́ ká máa lọ ó ṣe máa dì ẹ̀ ó ṣe gọ̀. sáyíkalẹ̀ yá kí ni màá ṣe ya ìdánwò màá ní àìtó. bá ọba sọ̀rọ̀ ọ̀ lè pàtó ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ ló pàtó ẹ̀mí rẹ̀. ah who please.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 ẹran wo ní gbà tó ṣe yóò dà. ibi kìíní nì. ibi kìíní ẹran rè. àyín tó ṣe yóò dà rẹ mú ó dà gbẹjẹ. fàjà fàpàtì ìfàpàtì. ọba bí alákùnjà yìí dà kẹwẹ yìí kẹwẹ yìí kẹwẹ omi tó ti pẹ yìí ikú ló máa pa ọgbọ yìí. àrẹ̀mú lọ bá ìyàwó láńlọ wọ́n mú nǹkan jẹ the gap for each other the get am sef right anybody can join anybody. kí ni ìwọ náà tiẹ̀ lè máa fowó ẹ̀ ṣe tó máa máa fún ẹ lówó kí thirty first má ti wù ní o àti débí. ẹni tó bá ẹni tó bá ti lè gbọ̀n dínú ọmọ fẹ́ lọ. sọ wájú àrẹ̀mú ló kọ mi ìní jígí lé o àmọ́ ti bá gbó obìnrin lọ.

òun ni kò jẹ́ kẹ́ mọ̀ ń pé ẹ gẹ́ tààrà yín. sídi. ìyẹ́. gbàmí kí lọ wá dídì irú aṣọ tọwọ yìí. aṣọ àwọn tó bá ya wèrè tí a máa fi dé wọn mọ bẹ́ẹ̀dì lọ́sibítù lọ́wọ́ yìí. aṣọ nọ́ọ̀sì ni mo ti gba oyè níbi iṣẹ́ mo ti di nọ́ọ̀sì báyìí. yé abatẹ̀mí jẹ́pọ̀ kú lè ti dáná sí mi lábẹ́ oko sí. ẹ kí ló ti wá lọ fẹ́ lóyìnbó kí ló ti wá fẹ́ professional doctor. ṣé nítorí kí n lọ fẹ́ àwọn agbègi lọ́dọ̀ kan má lọ máa fẹ́ yàwó lé mi lérú ṣíṣe. à ah, nǹkan máa ṣẹlẹ̀ ilé wa tó máa tọ́nu ṣẹ́gàn níbí báyìí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 Huh? Wetin be this? Like this? Oh yeah, oh yeah. O kò many many things. colony. Ah, I've O kò kọ lọ I better me wọ̀ like ṣe I better me mẹ́fà lẹ gbà. Abẹ́rẹ́ mẹ́fà mi nìkan. Abẹ́rẹ́ mẹ́fà lẹ gbà sínú. Láìsí pàjáwò mi jẹ. Sẹ́lẹ̀ kan náà wọ̀ Ma ma, let's ún lẹ́gbàá lẹ́ẹ̀kan Ah, let's go. ẹ fi bẹ́lẹ̀ o ẹ bọ́lẹ̀ bẹ́ ọ̀gá mi o ọ̀gá mi mọ́ mi rẹ̀ ṣe gan o ọ̀gá mi ẹ̀wọ̀ jẹ́ kí n sọ sáìtì mo láìkì jù fún yín sáìtì mo láìkì jù. ó máa kan lọ́rùn. ọ̀gá mi ò yẹ bẹ̀rẹ̀ ṣẹ́. ara mi ò yá ẹ wá dàkú mo fẹ́ rí nurse Sidik your ọ̀gá wa. I'm sorry ṣé ẹni tẹ́ ń sọ rere. Ah, Sidik ọkọ ah, kí ni ìwọ mú lọ́ọ̀yì. àǹtí wọn fi ń ṣiṣẹ́ yìí. ọ̀fà abẹ́rẹ́ ṣiṣẹ́ mọ́. ọ̀fà abẹ́rẹ́ ṣiṣẹ́ ṣé nǹkan ti ṣe ń báyìí. ẹ adúfẹ́. ẹ lè bílíìfù kan tí mo fi ojú mi méjèèjì tí mo fi rí nínú are you okay lórí ni àbí òkú àbí òkè átẹ́bí ọ̀gá mi ni mo rí. ọ̀gá mi níbi iṣẹ́ átẹ́bí tó kọ́kúlé ni mo rí. sọ̀ọ́.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 gàjígàjí ọkọ̀ òkú kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun ló sí òun ló ń tì òkú jẹ sàrájì òkú fẹ́ lọ gbòòrò sọ́kọ́kọ́ dá padà. jésù kristi olúwa wa. àmín. kí ló dé. ó yẹ kó jẹ́ mi lélẹ́yìn máa ṣẹlẹ̀ sí bí ni mo ṣe fọ́ lọ́wọ́. kí jìnnà sọ́ra tọ́lẹ̀ mùsítẹ́kì ọba àfinimọ̀nà lọ́lọ́run ọba. yẹ́ẹ̀ ẹ má mi gbé ẹ má mi gbé ẹ má mi gbé má ṣe o níbo ni ẹ fi ethics of your profession sí. ẹ bá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn o. torí bí tọrọ yìí dé a lè dí àgàrà wa dọ́dọ̀ tí sùlọ́fà. ẹ ṣẹlẹ̀ báyìí bọ́sí street wa báyìí àyà mi máa ṣe kì kì. keep quiet my friend. ìwọ tó ń bókun sùn tó ń bókun jí àjí bókun sọ̀rọ̀ wà ló kun lẹ. irọ́ mò ń bókun sùn kan mò ń fòkun lóyún ni kí ló máa ń ṣe yín náà. ẹ wo ẹbí ẹ̀gbọ́n yín ibo <coughs> ló ti máa ń ṣe mí tì bóyá hotel how is that my fault. ṣẹ́rí got tẹ̀ far, fa say. yìí ah! ṣẹ́rí ẹni tí ó rà ń bẹ̀ á sanwó. ẹ ó ti ń súnmọ́ mi ẹ ẹ bá àlàwà yìí kó cooperate wo òkú yìí kí ni kan wá dà fún ẹ kí ló fẹ́ ṣé o máa mú ẹnì kan. MXP láyé jámọ́ òmùlẹ̀ mọ́fó agbètíwọ̀ lókun lẹ́lẹ́wà ní kòròfó. Maria dé ìdánwò màrè o ìdílé nasira tẹlẹ musẹ.